àlejò wa fún tọ̀sẹ̀ yìí tá a jọ gbọ́rọ̀ tá a jọ gbéyẹ̀wò ní bó ti ẹ̀ka ní tó pé tó ń gbóná tó jẹ́ yàjóyàjó òun ni ti ètò ìjọba àti ìsá ìjọba Muhammadu Buhari àti Professor Yẹmi Ọ̀ṣínbàjò òun ló ń lọ lọ́wọ́ báyìí àlejò mìíràn àwọn sì ti gbọ́ gbogbo ìfáàrà tí mo ṣe pé mo ti tò lẹ́sẹẹsẹ á wà á mu láti bẹ̀ àwọn náà ni ọ̀gbẹ́ni Tìmílẹ́yìn Àjàyí ẹ kú ojúmọ́ o. ẹ kú ojúmọ́ atọ́kùn. yẹ sà. ẹ ṣeun sà. yẹ sà o ẹdẹkú òjò wẹliwẹli yìí o. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹdẹkú tuntun yìí. a lọ́wọ́ Ọlọ́run. <laughs> kí ni àwọn nǹkan tó ń sọ kúlúkúlú sí i lọ́kàn ńgbà tẹ̀ ń wo Buhari bí wọ́n ti ń gbọ́ pàṣẹ táwọn náà sọ̀rọ̀ lórí ààbò lórí nǹkan kan àkílẹ̀ àwọn nǹkan tó ń sọ kúlúkúlú sí mi lọ́kàn. lára àwọn tó ń sọ kúlúkúlú sí mi lọ́kàn òun ni àwọn ohun tí èyí jẹ́ èròǹgbà ọmọ nàìjíríà bí a ṣe ti ń wo ọ̀gágun tó fẹ̀yìntì ààrẹ wa muhammadu buhari tí wọ́n ń gbé ọ̀pá àṣèré lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà á ní ayọ̀ lẹ́gbẹ̀ẹ́ kan wípé ẹni tó ní ìrírí tó ti ṣe ààrẹ rí tó ti ṣe ọ̀gágun rí òun ló tún lọ síbẹ̀ a gbàgbọ́ pé ìrírí á ṣiṣẹ́ àgbà níbẹ̀ yẹn ọkàn wa tún balẹ̀ a tún yọ̀ wípé ẹni yìí o kò ń ṣe jẹgúdújẹrá kò ń ṣe ọ̀jẹ̀lú gẹ́gẹ́ bí a ti mọ àwọn ààrẹ wa kan sẹ́yìn tó ń jẹ́ ọ̀jẹ̀lú tí wọ́n ń ṣe òṣèlú gẹ́gẹ́ bí àwọn ohun tó ti ṣe tóyìnbó ń pè ní pedigree tó ti ní sẹ́yìn ó tún ń sọ kúlúkúlú sí wa nínú pé ẹni tó wà ń bẹ̀ yìí ó ti mọ àwọn ibi tí bàtà ti ń ta ọmọ nàìjíríà lẹ́sẹ̀ a dẹ̀ nígbàgbọ́ wípé tó bá gba àpáṣẹ náà tán á bọ́ sẹ́nu iṣẹ́ ní wàrà ń ṣèṣà ara àwọn nǹkan tó ń sọ kúlúkúlú sínú wa nìyẹn nígbà náà sá. nígbà náà àmọ́ lẹ́yìn ìgbà náà wà ń kọ́ báyìí ẹ ṣe mọ̀ pé mọ̀ pé iṣẹ́ tó kọ́kọ́ mú ṣe ó n'i pé wọ́n ní kí gbogbo military base ẹ̀ yìí pé kan lọ padà lọ sí Borno Maiduguri ìyẹn ló dà ní pé iṣẹ́ tó kọ́kọ́ sọ pé kí ẹ̀ tẹ̀ kọ́kọ́ lọ bẹ̀ náà àmọ́ ngbà wọn ń gbo tẹlifíṣàn tó ní ká kó bẹ́ẹ̀ sí sọ̀rọ̀ lórí ṣiṣẹ́ lómìn ní kò yẹ kó rí bẹ́ẹ̀ àwọn lómìn ní ààbò ṣe dáa nìyẹn ẹnìkan ní ó mì ní pé inspector general of police náà gbọ́dọ̀ lọ bọ̀ nínú yẹn gbogbo oníkálukú ṣáà ń sọ kí ni èròǹgbà tiyín lórí ilé. ẹ ṣe àtọkùn èròǹgbà mi ni pé bí ààrẹ wa Muhammadu Buhari bó ṣe ti sọ ní ibi tó ti gba ọ̀pá àṣẹ pé kí gbogbo àwọn military base and formations kan ti move lọ sí Maiduguri ẹ̀yà méjì ni ọ̀pá àṣẹ tí ààrẹ wa gbà ó gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè tó à ń pè ní president ó tún gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí CNC commander in chief of armed forces èmi rò gẹ́gẹ́ bí ọmọ nàìjíríà tó dẹ̀ mọ̀ nípa military formations pé order first àwọn military base àti military generals ó yẹ kí wọ́n ti move within twenty four hours as the commander in chief kò yẹ kí ó sọ̀rọ̀ títí di ọjọ́ kejì ọjọ́ kẹta seventy two hours tí kò tí ì tọ̀rọ̀ yẹn ò tí ì di gbogbo ṣe ó dẹ̀ yà mí lẹ́nu pé inspector general of police sọ pé ó fẹ́ ìmọ̀ àṣìṣe ẹ̀ lọ gẹ́gẹ́ bí inspector general of police mo nígbàgbọ́ pé ó yẹ kó ti wà ní Maiduguri báyìí sọ̀rọ̀ yìí òun gangan ló yẹ kó di acting CP for the three four states tí Boko Haram ti ń dà wá láàmú èmi ò mọ nǹkan tó yìí ṣe ń jókòó ṣe níbẹ̀ bóyá òun gangan ti gbà fọ́lọ́run pé ìgbà tí a ti yí ìjọba padà bóyá òun náà ń lọ́lé bóyá ọ̀pọ̀lọpọ̀ bóyá àwọn èrò gbà ẹ̀ lọ́kàn ni bóyá ó di ẹrù ẹ̀ láti máa lọ́lé ṣùgbọ́n tá pé ó gbà láti ṣiṣẹ́ fún orílẹ̀-èdè nàìjíríà tó dẹ̀ jẹ́ pé nǹkan tó búra pé òun fẹ́ sin orílẹ̀-èdè nàìjíríà ó yẹ kí ó ti wà ní Maiduguri lọ́wọ́lọ́wọ́ báyìí òun gangan ló yẹ kó máa pàṣẹ fún all the neighbouring states tí àwọn Boko Haram tó ti ń dà wá láàmú kò yẹ kó ìjókòó sàbújá báyìí ìjókòó sàbújá àti gbogbo àwọn military chiefs èmi ni army chiefs ni o defence minister ni o àti air force àti naval naval gbogbo wọn ó yẹ kí wọ́n gba query báyìí hmm. wípé la after forty eight hours if after twenty two four hours tí ààrẹ orílẹ̀-èdè ti pàṣẹ wọ́n yìí wà ní ibi tí wọ́n wà àmọ́ tá a bá ní ká wo iṣẹ́ táwọn ológun wa ṣe lórí ọ̀rọ̀ Boko Haram ṣé a lè sọ pé wọ́n gbìyànjú. so far so good àwọn àgbá ní yínníyínní ká tún ṣe míì sí wọ́n gbìyànjú fún ìwọ̀nba agbára nǹkan tí wọ́n lè ṣe because mo máa ń sábà sọ. So, one cannot give what you don't have o ò lè ṣe ju nǹkan tí agbára ẹ lè ṣe lọ hmm. àbí ju ohun tí o ní àwọn èròjà nǹkan tó lè fi ṣe iṣẹ́ ìgbà míì èèyàn lè ṣe nǹkan èèyàn lè ní ìmọ̀ láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n tí kò bá sí enabling environment tí ò bá sí enough olúwẹ̀ àwọn tó lè ṣe a wa limited a dínkù a dàbí ẹni tí kò mọ̀ ọ́ ni ṣùgbọ́n ibi tí wọ́n bá dé yìí àti nǹkan tó ń ṣe lọ́wọ́ yíní yíní ká tún ṣe míì sí ṣùgbọ́n wọn ò tí ì ṣètò ìdí tí mo yẹ ní wọn ò tí ì ṣètò ni pé àwọn àgbà ní tí iná ò bá tán lórí ẹ̀jẹ̀ ò ní tán lè nǹkan náà ní tá wo ìgbà tí ààrẹ wa tó sọ̀rọ̀ níbi tó ti gba ọ̀pá àṣẹ kò pé twenty four hours káwọn Boko Haram kan tó dá lóhùn dá lóhùn pé. nǹkan tó yẹ dá lóhùn ni pé gbogbo bí àwọn ṣe ti ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ tí proliferation tó wà ní rank and file military and the Nigerian force sorry the Nigerian police force proliferation of Boko Haram interest ó wà káàkiri. ẹ jẹ́ ká tu ní yèdè Yorùbá pé ìyẹn ni pé àwọn tó ń jẹ́ bí agbódegbà fún Boko Haram wọ́n wà ní ọlọ́pàá. àwọn tó jẹ́ agbódegbà àti àwọn tí ó ní soft spot àwọn tí fún wọn